تمزك بأبي لله واتبع لهداه ولا أتك بدعيا لعلك تفلح ودن بكتاب الله والسنن التي أتت يا رسول الله تنجو وتربه وقل غير مخلوق كلام مليكنا بذلك دان لأتك يا وأفصه بذلك دعنا لأتك يا هو أفصه الحمد لله والصلاة والسلام على من لا النبي بعده وبعد السلام عليكم ورحمة الله وبركاته وعليكم السلام ورحمة الله وبركاته أقول فم الله سبحانه وتعالى أباتي يتسيني رانو لا تتمو قدي ني àárọ̀ tí í ṣe ọjọ́ ẹlẹ́ẹ̀kẹwàá nínú oṣù Ramadan oṣù kẹsàn-án àwa ẹlẹ́sìn Islam tí jíra nẹ́bí sallallahu alayhi wa alihi wa sallam tó di fourteen forty one abẹ́lọ́wọ́n ọba kọ́mọ́sáláì máa jẹ́ kí òjò kẹrẹ̀ ọmọ rẹ̀ lórí wa lọ títí láéláé kọ́lọ́hún kó sì ṣàforíjì fún ẹnì kọ̀ọ̀kan wa gbogbo ẹ̀yin kùlùkùlọ́ fún ètò yín ètò wa. àtúnbẹ ọlọ́run nínú àánú rẹ̀ náà ọlọ́run masala ìbáni san yín ọlọ́run bá ní fi ọ̀pọ̀lọpọ̀ àlùbáríkà sí iṣẹ́ ìṣe yín lẹ́yìn eléyìí dákun ìkéde kan ni ní fún wa ní àná nígbà tí à lọ sí ìlú tiwa padà dé orí ọ̀nà níbẹ̀ òun abá tó jẹ́ yẹn ní ẹ̀bá ọ̀nà so ó kọ tí ń okọ̀ yìí ni a bá níbẹ̀ bí àwọn ìlà ta'ala ẹni tí ó bá ní tí ó bá ti dé studio níyàn yìí kó béèrè àwọn tí wọ́n ń darí ètò àlèhódà pẹ̀lú àánú ọlọ́run yóò gba àlùkùránì rẹ̀ padà kọ́lọ́run kó sànù ẹnì kọ̀ọ̀kan wa lẹ́yìn wá gbà náà àkórí ọ̀rọ̀ wa lóòrọ̀ tèní eléyìí tí a tún fẹ́ kí a jọ ọmọ yìnyínnáwó kí a sì tún jẹ́ kí a jọ ọmọ gbọ́ òun náà ni wọn ti pè ní alẹ́ àwa ikú allati tamna olùmárà ata min aljanna òun náà ni àwọn òǹdènà àlìjẹ́nà fún àwọn obìnrin àwọn tó lè ṣokùnfà kí àlìjẹ́nà déwọ̀ láti wọ̀ fún àwọn obìnrin nígbà tí a bá ń tẹ̀síwájú a padà mọ gbọ́ àlàyé ọ̀rọ̀ yìí ní ẹ̀kúnrẹ́rẹ́ ṣùgbọ́n ìbéèrè alákọ̀ọ́kọ́ eléyìí tí a ní fún olùbánisọ̀rọ̀ wa tí a fẹ́ kí wọ́n bá ní yànnàná lórí àkòrí ọ̀rọ̀ yìí òun náà ni pé kí làwọn òǹdènà àlìjẹ́nà fún àwọn obìnrin àti ẹ̀kúnrẹ́rẹ́ àlàyé lórí wọn. ونوم بني سلاي بسم الله أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ به من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله اللهم صل عليه وعلى آله وصحابه وسلم سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم رب علمنا ما ينفعنا وأنفعنا بما علمتنا وزدنا علما أما بعد وأقول السلام عليكم ورحمة الله وبركاته وعليكم السلام ورحمة الله وبركاته أكي بو olùtẹ́tí sí ìkànnì ọlọ́run kí ọmọ baálé iṣẹ́ yìí jẹ́ bákan náà ìsìláàmù ara ẹnìkọ̀ọ̀kan wa tí ó jẹ́ pé òun náà ni ó jẹ́ ká níkà kún fẹ́sìn tá a fi ń ná owó tá a ní ara bákan náà tá a fi àkókò wálẹ̀ láti gbọ́rọ̀ ọlọ́run ọlọ́run kí ó ṣe lílo rẹ̀ nírọ̀rùn fẹ́ni kọ̀ọ̀kan wa. àkòrí ìbánisọ̀rọ̀ tí a gbéra wa ní bẹ̀ gẹ́gẹ́ bí fadilatul imam abu fatima bí wọ́n ṣàlàyé fún wa òun náà ni ohun tí wọ́n pè ní awahiku tamna ul min aljanna aw min dukuli aljanna òun náà ni àwọn òǹdènà àwọn àkọ́báàtì tí mọ́ sẹ́nà aljanna fóbìnrin àríkọ́yìn ìyá wa à ń ṣiṣẹ́ tó pọ̀ pàápàá jùlọ lákòókò tá à ń bẹ́ńbẹ́ yìí nínú Ramadan iná ojú mọ́mọ́ láti dá fọ́kọ iṣẹ́ ni obìnrin ṣiṣẹ́ tó pọ̀ lára ọkọ ká tó sọ pé lára ọmọ èyí tá a mọ̀ pé níyàálé ọkọ àbí tá a máa pè ní iṣẹ́ ọmọ gbogbo ẹ̀ pátá báwo ni ò ṣe ní wọmi torí pé yorùbá nínú ọ̀rọ̀ wọn wà á mọ sọ́ngbà míì pé iṣó gíngín tá à ń wò báyìí wọ́n ní ó lè bàdíjẹ́ ni pé bákan náà ni pé igi gogoro wọ́n pe mọ́ gbomi lójú òkèèrè láti lọ́gùn rẹ̀ tó báwo ni àwọn ọṣẹ wà yìí ni òṣè wa ní di òtúbá ń tẹ́ tọ́wá pé àwa tá a ṣe wàhálà báyìí adáná ẹ̀sà àrífọ́kọ à ń kírun à ń gbààwẹ̀ à ń ṣe gbogbo àwọn ọṣẹ́ oríṣiríṣi ìjọ tá a rí jẹ ìjọ tá a rí jẹ a sì farada ká tó wá gbọ́ pé a bárú ẹni bẹ́ẹ̀ nínú ẹni tí ó wọ̀ ní ọlọ́run ó ṣeé ṣe torí kébé yẹn bá jì sáwọn ẹ̀ṣẹ̀ tó tóbi èèyàn lè wọná kó padà jáde eléyìí ọ̀yẹ́ nìkan kẹ́ wa àtẹ̀mí àtẹ̀yìn ọlọ́mọdé àwọn ká tó wà lìjẹ́nà torí pé àlè fi wẹ́ńtọ́ wà lìjẹ́nà láti pilẹ̀ ló fi jẹ́ pé àkórí ìbánisọ̀rọ̀ tí wọ́n sọ fún wa yìí wípé àwọn òǹdènà àwọn àwa ikọ̀ àbí àwọn àkọ́bẹ́t allati tamna olùmọ́raha min dukhul aljanna tí ma kọ́ dínà fáwọn obìnrin tá a lè pè ní ohun tí àwọn eléyìnbó táwọn lè pé ohun tá a mọ̀ pè ní deterrent àwọn nǹkan tí ó lè prevent women folk from entering aljanna naam àwọn nǹkan eléyìí tá a fẹ́ mẹ́nuba kì í ṣèmi ni mo fẹ́ sọ. So, bí ọ̀jẹ̀ pẹ́ ńtọ́lọ̀ rán sí wa tó lóore jù mí lọ ó lóore jù wọ́n náà tó fẹ́ mọ gbọ́ wa lọ ìtọ́sọ́nà rẹ̀ òun ni ìtọ́sọ́nà tí mùsùlùmí gbọ́dọ̀ bùkátà tó jẹ́ pé ìyapa ọ̀nà rẹ̀ ó ń túmọ̀ pé èèyàn ń forí ire èèyàn èèyàn fi ń ṣeré àtèmi àtiwọ́ àwọn tó jẹ́ ìyá fún wa àwọn tó jẹ́ ìyàwó fún wa àwọn tó jẹ́ ọmọ fún wa àwọn àbúrò wa àwọn ẹ̀gbọ́n wa gbogbo yípátá lápapọ̀ àtàwọn náà tá a jọ bàbá ọlọ́nkóso wálé rọ pé ká wọ àlìjẹ́nà yìí ìbẹ̀ ni oríire wà fún wa. táwa padà sọ́dọ̀ ànẹ́bí sallallahu alaihi wasallam ọ̀dọ̀ ànẹ́bí náà láti rí tọ́ka ákànmú nǹkan méjì nínú àwọn tá ànẹ́bí lé kalẹ̀ àti ohun tá ànẹ́bí rí sallallahu alaihi wasallam ṣùgbọ́n ká kọ́ gbaná alukur'an alukur'an ti jó yé wa wípé ìbálò láàrin ara wa táwọn bára wa gbé gẹ́gẹ́ bíi lọ́kọ-láya bàbá sọ́mọ ẹ̀gbọ́n sábúrò lọ́kùnrin sóbìnrin abọ́dọ̀jì ọ̀dán tó ìjẹ́ pé àwa tá a jọ kọ abọ̀dọ̀ bá yín lò dáadáa ó ní wa ashiruhunna bil ma'ruf ọlọ́run ní gbogbo ohun tẹ́yìn náà mọ̀ pé dáadáa nínú àṣà yín àti inú ẹ̀sìn ẹ fi báwọn obìnrin lò ẹ báwọn lò dáadáa bákan náà ọwọ́ anitọ́ wala unna mithlu ma alayhinna bil ma'ruf ẹ̀yin náà rohun tá a sọ pé àwọn ọkọ yín jẹ yín ń bẹ lórí ẹ̀yin náà kẹ́yìn náà báwọn náà ọ ipò yóò tóbìnrin lè wà sí wa bóyá ọmọ wa àbáyá wa àbẹ́gbọ́n wa ẹ̀gbọ́n ìyá wa àbúrò ìyá wa gbogbo ntọ́rọ kíkà wa lóbìnrin àti ntọ́rọ kíkà yìí náà lọ́kùnrin ọlọ́run kó so gbogbo wa lẹ́ni àlìjẹ́nà. lẹ́yìn eléyìí báyìí tábà wá padà sínú àdìs tọ́lá láàfin àlọ́dọ̀ ànẹ́bí sallallahu alaihi wasallam gẹ́gẹ́ bá a sọ pé àní mú kan wá nínú ọgbọ́n orí wa bí ó jẹ́ pé ẹni tọ́lọ́run dá lẹ́ni tó pélé nímọ̀ táàtara rẹ̀ sórí rí ànẹ́bí sallallahu alaihi wasallam ọ̀rọ̀ rẹ̀ láàjọ wò àtẹ̀mí àtẹ̀yìn ó sì dá mi lójú púpọ̀ sẹ́ni tí ó kó ọ̀rọ̀ ànábì dànù tí ó pẹnu ànábì ń rùn sallallahu alayhi wa sallam salawatu rabbi wa salamu alayhi wa ala alihi wa sahabihi ọlọ́run bá amúkẹ́ rẹ̀ àti gẹ̀rẹ́ alekun rẹ̀ tún bá a sí fún ànábì sallallahu alayhi wa sallam nǹkan méjì táwa gbéyẹ̀wò nínú ọ̀rọ̀ ànábì náà ni pé níhun tẹ́mi rí tí mo sì kà tó yé mi nọ̀rọ̀ ànábì ni pé méjì kan bẹ tí mo ba gbogbo ìfarajì wa ìfarasíṣẹ́ wa yálà lórí ọmọ àbí lára ọkọ tó lè bàá jẹ́ tó jẹ́ pé yóò wá dènà àlìjánà fún yàn inú kọsọ ní dantí ọkọ wọn ẹkọ tó wà àlìjánà torí pé ohun tó rìn lẹ́ni pé ẹni tó bá ti jẹ́ mùsùlùmí kò ní í gbére nínú iná ṣùgbọ́n kò yẹ wá ká ọkọ wọn ẹka tó wà àlìjánà. aláwọ̀kọ́ ń bẹ̀ ní táwọn pè ní aláàánà èpè ṣíṣẹ́ ẹlẹ́ẹ̀kejì òun táwọn pè ní kùfùránù àṣír òun náà ní ìsàìmóore yálà sọ́kọ ẹni ṣùgbọ́n tá à ń pè ní al-asir wọn ni wọ́n mú látara al-usra wọ́n mú látara ayàtà tó kó wa ashiruhunna bil ma'ruf wọ́n ní ìtumọ̀ rẹ̀ ni pé gbogbo àwọn tá à bá gbé yàtọ̀ sọ́kọ wa náà bẹ́ẹ̀ yálà ẹ̀gbọ́n wa bá wa láwọn táwọn obìnrin bá ń bá gbé àbáwọn táwọn jọ ń tajà tẹ́kùn náwó dáadáa sí wa. méjèèjì yìí èpè ṣíṣẹ́ àti ìṣàìmoore sí àwọn ọkọ wa nígbà tí ìṣègbè wa tẹ́kùn lọ̀gá eléyìí ń bẹ nínú tí mọ́dínà àlìjẹ́nà fóbìnrin báwo la ṣe wá yé wa torí péńjọ́tà nẹ́bí ń sọ̀rọ̀ yìí àwọn obìnrin ọ̀dákẹ́ wọn ò fi àlìjẹ́nà wọn wọn ò fi ta yẹ́rìyẹ́rì pé kọ̀ọ̀kan wá ọ̀nsọ̀ tiẹ̀ torí pé láwùjọ lẹ́ni bá a ṣe ń sọ yìí àbá àfáà mi náà ní ń sọ àbẹ́lómi ń gbọ́ yọ ọmọ pé àwọn ọkùnrin wo àlìjẹ́nà báwo ọlọ́run lọ́mọ ẹni bẹ́ẹ̀ ni ọlọ́run ọwọ́ ara nẹ́bí sallallahu alaihi wasallam ẹni tí fún wa ẹni tó jẹ́ pé òun ló jẹ́ olùpèpè sínú àlìjẹ́nà tó jẹ́ pé òun ló dáa jù ní bàbá òun ló dáa jù lọ́kọ òun ló dáa jù lọ́mọ ọnú ẹbí kan bákan náà òun ló dáa jù lólùbágbé ọwọ́ ń tọ́ wa náà sọ́nà ìbáwò láti ṣe táàfin wà àlìjẹ́nà tààfin ní wọná. ọ̀rọ̀ eléyìí àfọwọ́ ibùn abbas radiyallahu anhu àwọn ni wọ́n gbà wá látọ̀dọ̀ ànábì sallallahu alayhi wa sallam wọ́n là ànábì lọ́jọ́ kan ànábì sọ pé hùrìtù náàrọ̀ ànábì ní à wọ́n fi iná hàn mí tí ọlọ́run sọ iná fún mi nígbà tí wàá wọnú ná vaidha aktharu ahliha anisa anabi wa nígbà tí wàá rí mo rí pé ọ̀pọ̀ ọgọ́rọ̀ àwọn èèyàn tó pọ̀ ńbẹ̀ pàṣẹ́ǹtì tó pọ̀ ńbẹ̀ àwọn obìnrin ni ọ̀rọ̀ eléyìí arínú àwọn onímọ̀ tí wọ́n ní yàtọ̀ sí pé èpè ṣíṣẹ́ àtàìmórí àìfiṣẹ́ yìí ni ìmọ̀ pọ̀ lára obìnrin káwáyà wa ká abawa ẹ̀gbọ́n wa abawa aya wa anabi ní sọ̀rọ̀ kì yusuf sallallahu alayhi wa sallam àwọn kan ní wonka bá wó nǹkan a rí i pé population obìnrin ń pọ̀ àti gẹ́gẹ́ bí ọ̀kan nínú àwọn anabi sallallahu alayhi wa sallam àbí tá a lè asaratu sa'a nínú àwọn àmì páyé ń parẹ́ lọ pé obìnrin ó padà pọ̀ débi pé ọkùnrin kọ̀ọ̀kan yóò fẹ́ẹ́ fẹ́ tó àádọ́ta àbí jù lóbìnrin tó yẹ pé kò pé o ṣùgbọ́n obìnrin ó pọ̀ débi pé bẹ́ẹ̀ni kọ̀ọ̀kẹ́ ń bá mú àádọ́ta àádọ́ta fifty fifty lóbìnrin tọ́lọ́ wọn máa fẹ́ gan wọ́n sì tún kù wọ́n ní túmọ̀ pé population yẹn bí ó ṣe pọ̀ náà ó súnmọ́ kó ní nínú pé gbogbo ẹ̀yin ya wa ẹ̀yin aya wa ẹ̀yin ọmọ wa wa àtàwọn àbúrò wa. wa sọ̀rọ̀ yìí wa fi si pé yakfurna ànábì nítorí pé wọ́n mọ́ ṣàì mọ́ọ́re tàbí pé kálímà kúfùrù kódà àfàwà alhimam al-bukhari gbàtà wọn ó gbé ọ̀rọ̀ yìí wá wọ́n wá jí ó yé wa pé kúfùrù ń dúnà kúfùrù wọ́n ní kèfèrí tó kéré sí ìṣe kèfèrí tí wọ́n gbé ni kúrò nínú islam iná ẹ̀ ni ọ̀rọ̀ eléyìí o eléyìí ń túmọ̀ pé yóò túmọ̀ jẹ́ẹ̀rí àwọn tó máa ń pẹ́ nìkan ti di kèfèrí á béèrè pé irú èwo ni ṣé kèfèrí alábọ́ ńlá ni àbí alábọ́ kékeré ó tún mọ̀ pé àtẹ̀mí àtiwọ́ ọ̀kẹ́ òkéré nínú ìjẹ́kẹfẹ̀rí ọlọ́mọdé àjì sọ́fìn ọ̀kankan mẹ́. àwọn ìyá wa tí wọ́n ń bẹ níjọ́ náà lọ́wọ́ àwọn obìnrin tí wọ́n ń bẹ pẹ̀lú anabi sallallahu alayhi wa sallam wọ́n wá ní ya rasulallah wọ́n ní àà àpèwọ́ òjíṣẹ́ ọlọ́run. àwọn tí mẹ́mẹ́ láwọn sọ̀hábà náà ní àpèwọ́ òjíṣẹ́ ọlọ́run. ayakfurna billah ṣé wọ́n ń ṣe kẹfẹ́rí sọ́lọ́run ní kẹfẹ́rí pé wọ́n ti kó onú ìsìláàmù ni àbí wọ́n ń ṣàìmóore lásán ànábì wa ní ohun tí mo gbà lérò tí n ṣàlàyé tí mo fi láwọn obìnrin àwọn ọlọ́run fi hàn mí tó pọ̀ nínú iná látara nǹkan méjì iná ẹ̀ ní ànábì ní yakfurnal asiro ànábì ní wọn a mọ ṣàìmoore sáwọn ọkọ wọn gbogbo yóò tún wọn lè ṣe wọn ò ní fi yìn wọn bẹ́ẹ̀ ni àwọn tí wọ́n ń bá wọn gbénà lóbìnrin ẹgbẹ́ wọn tí wọ́n bá ṣe wọ́n lóore wọn ò ní yìn wọn lálàyé tó dọ́gba àbáwọn tó já wọn tí ń bá wọn gbé àwọn tí wọ́n jọ ń bẹ ládùúgbò àwọn tí wọ́n jọ ń bẹ ń lù pé ọ̀pọ̀ lára wọn wọn èé fi oore yin olóore wọn èé mọ̀ọ́re. bákan náà wọ̀yẹ̀ fúrúnàlì ìsànà dáadáa táwọn ọ̀ni dáadáa bá tún ṣe sí wọn náà wọn èé fi yìn wọ́n tí ń túmọ̀ àwọn àlàyé tá a ti mú wọnú alákọ̀ọ́kọ́ yìí. ànábi wa ni kódà walaw ahsanta ila ihdahun ànábi kódà tó o bá ṣe dáadáa sí ọ̀kan nínú wọn pé o ṣe dáadáa sí dáhàrà tẹ́kọ̀ gbogbo ayé for a complete a year ló fi ṣe dáadáa sí àbí gbogbo àtẹ́ lò anabi ni thumma idha rahat minka shay'an anabi tó bá rí nǹkan kan nǹkan yọ̀ kan tó ṣe tó bá alẹ́ mi jẹ́ anabi ni qalat ntí ọjà lẹ́nu rẹ̀ ni pé ma rahaitu minka khayran qad anabi ni yóò sọ pé ìnróore kankan lára rẹ̀ rí salawatu rabbi wa salamuhu ala nabiyyina muhammadin wa ala alihi wa sahabi wa sallim anabi yóò kó wòró rẹ̀ kan lára rẹ̀ tàbá wu àdìsí dáadáa ó túmọ̀ kọ́ wa ní àbọ̀rọ̀ mọ́ báwo la ṣe ṣèfù àwọn obìnrin wa níbi iná tó fi jẹ́ pé bá sì ṣe ọba ti ẹ̀tọ̀dọ̀ wa wá torí pé ń túmọ̀ pé ajẹ́pàwá náà la fà á la kó bá wọn sọ pé àìdá tá a bá ṣe lọ́jọ́ kan yóò jẹ́ kí wọ́n gbàgbé gbogbo retí gbólóhùn yóò fi jáde lẹ́nu wọn àdìsẹ́ yìí tá a kà yìí àfàwà Imam Bukhari àti àfàwà Muslim wọ́n gbé jáde nínú tírà wọn. ṣùgbọ́n àdìsí yìí ò déédéé wáyé gẹ́bí yorùbá náà ṣe mọ́ sọ pé ẹ̀sẹ̀ kì í déédéé sẹ́ ìmọ̀ọ́nì kankan tóbi yorùbá sọ́ngbà míì pé ẹkún òun lọ bá ikùn wa gẹ́gẹ́ bí alukurani ṣe máa ń ní sábàbù nùsùl pé àwọn etymology tó bí tí àyà fi sọ̀kalẹ̀ gẹ́gẹ́ bẹ́ẹ̀ náà ni asubabul wurud máa bẹ fún àwọn ahadis anabi sallallahu alayhi wa sallam àwọn ọ̀sẹ̀lẹ̀ tí máa ṣẹlẹ̀ pé àyẹ̀wò la nẹ́bi ti sọ kí lọ́sẹ̀lẹ̀ tá nẹ́bi fi sọ irú ọ̀rọ̀ bẹ́ẹ̀ eléyìí ni ó jẹ́ kí awo rìwáyà àbòmí tí ó fi jẹ́ kádìsì yóò sopọ̀ tẹ́pẹ́ ohun tá a ní bùkátà sí ni ká tó mọ kó àwọn àdìsì kan dànù ká tó mọ kó ẹnìkan lọ gbà wá á fi ọwọ́ àdísì wẹ́wọ́ kó lè bá a mọ́ kálá yóò fi lè yí àlùhùmà nàbì sallallahu alayhi wa sallam. naam àwa wo àdísì ti abu sa'id al-udiri bó ṣe wà nù sahihu imam al-bukhari á sì rí nù ti imam muslim náà. wọ́n ní irú ìṣẹ̀lẹ̀ tó ṣẹlẹ̀ tánilì ti sọ̀rọ̀ yìí ọjẹ́ ọjọ́ ọdún yálà ọjọ́ ọdún èyí tá a mọ̀ pè ní ọjọ́ ọdún iléyá àbí èyí tá a mọ̀ pè ní ọdún ìtúnu àwẹ̀ pàápàá jùlọ àfàwọn Bukhari àlàyé tá a fẹ́ mú wá láti fi ṣàlàyé àdìsí yìí àwọn gbé wá ní báàbù terkul ahid asoma ní ojúpọ̀nà pé ẹni tí máa ń ṣe nǹkan oṣù lọ́wọ́ náà àwọn obìnrin yóò gbé àwẹ̀ jùlẹ̀ eléyìí ni àlàyé pé fíkẹ́ olùbọ̀họ́rí fi ìtàrọ̀ jùmìhì torí pé ló fi jẹ́ pé ìwáyà kan wà wọ́n fún ní báàbù mi àkọlé mi níbìkan tẹ́bátọ́ wo bò mí wọ́n tún fún lákọlé mi sọ látàrí báyìí ló fi jẹ́ pé àkọlé bíi méjì àbí tó bẹ́ẹ̀ lọ ọwọ́ fún hadisi yìí nù tíra àfa wa Bukhari kátó wá sẹ pé àwọn àfa mi. wọ́n ní ní ọdún yìí anabi sallallahu alaihi wasallam anabi báwọn èèyàn sọ̀rọ̀ àwọn tó jẹ́ àwọn ọkùnrin nígbà tá anabi ṣe kútúbà anabi wa sọ fún Bilal wípé jálọ báwọn obìnrin náà sọ̀rọ̀ eléyìí ló fi jẹ́ pé ńgbà míì tá a bá fẹ́ pín kútúbà sí méjì lọ́rọ̀ àwọn tí wọ́n mọ̀ pé kútúbà méjì kútúbà ẹ̀yọ̀ kan ṣùgbọ́n tá a bá fẹ́ ṣe tẹ̀síìmù rẹ̀ pé ọ̀kẹ́ á sa àwọn ọkùnrin lẹ́sà ọ̀kẹ́ á sa àwọn obìnrin lẹ́sà a lè dúró láyè ibi tá a ti bá àwọn ọkùnrin sọ̀rọ̀ tán ká tó wá torí pé mímbàrí permanent kò sínú ọ̀sùn náà níbi pé ká mọ mímbàrí pa id jẹun tá a lè sift astafula kọtí tiẹ̀ sí mímbàrí ní ọjọ́ ti id torí pé sọ sí ní ní bẹ torí pé ẹni tó gbé mirwan tó gbé a rí i pé sọ fún un pé ó ah, ní pé ohun tá a kẹsẹ̀ ni pé ààyè orí ilẹ̀ tá a ti kúrò láti sọkútùbà alákọ̀ọ́kọ́ èyí tó jẹ́ tàwọn ọkùnrin tábà òkà fẹ́ pin a tún lè lọ bọ́ síwájú àwọn obìnrin láti bá wọn náà sọ̀rọ̀ wọ́n tó bá jẹ́ pé ibi tí gbòǹgbò wọn kà wọn níbi tá a dúró sí yẹn náà tábà ti ń sọ kẹ́ pé èyí tó fi sàwọn ọkùnrin lẹ́sà á bọ́ sí òmíì láti fi sa àwọn obìnrin lẹ́sà wọ́n ní eléyìí àdìsí yìí náà ó jẹ́ kó wa pé ọlẹ́tọ̀ọ́ náà anabi sallallahu alaihi wasallam bàtà níbi wọn bá àwọn obìnrin sọ̀rọ̀ ìbẹ̀rẹ̀ ọ̀rọ̀ anabi sáwọn obìnrin náà ni pé ànábì ní ya ma'shara nisa ànábì ni mo pe gbogbo ẹ̀yin obìnrin o ọ̀kẹ́ náà àwọn àfa wa alẹ́ yìí àwọn jí ó yé wa pé tábàlù kẹ́lìmà ma'shara tó ra nínú àwọn onímọ̀ táwọn ní ọkùnrin ni wọ́n á ní rọ òkè sẹ̀sà fọkùnrin wọ́n ní ń túmọ̀ pé àwọn lò ó fún àwọn tó bá jẹ́ jama'atin àwọn tó jẹ́ ìjọ kan tó pé amuruhum wa'id tó jẹ́ pé alámọ̀rí kan tó kó wọn papọ̀ pé iṣu kan ṣoṣo iná ẹ̀ ni àlámọ̀rí tó ní í ṣe pẹ̀lú ọ̀rọ̀ wọn àwọn láàmú lu máa ṣàrà fún kẹ́ẹ́ bá níbi ìṣèkọjú dàwa àwọn ọ̀dọ́ tí ò tí ì níyàwó pé ìyá máa ṣàrà sẹ́bẹ̀m apẹ̀yìn àpọ́n nínú àwọn ọ̀dọ́ nínú àwọn tí ò tí ì níyàwó mínísítà tó àmì ń kòmòlì bẹ́ẹ̀ fẹ́ẹ̀lì yẹn tẹ̀sẹ̀ wọ̀nyí wọ́n ní ló fi jẹ́ pé ọ gbólóhùn kan anabi ni ẹ mọ ṣe sàárà anabi ti ògùn síwájú tá a padà padà sí ní parí ọ̀rọ̀ anabi ni kílódé ń sọ bẹ́ẹ̀ fa inni uri tukun anabi nítorí pé wọ́n fún mi rí wọ́n fi yín hàn mí nínú iná pé ẹ̀yin ni aksaro ali náà pé ẹ̀yin lẹ pọ̀ nínú iná jù ẹ̀yin obìnrin ah ọlọ́run mọ́ fi ìyá mi mọ́ fi tiẹ̀ náà síbi àtàwọn ọmọ wa àtàwọn ẹ̀gbọ́n wa ẹ wá jẹ́ àwọn àwọn obìnrin rẹ̀ àwọn ọ̀dákẹ́ pé ń wí tiẹ̀ bí ṣe ń bẹ láwùjọ lé tẹ́lẹ̀ mi ò pé kí ni ẹni kí o lè ṣe wáhásí kẹ fún mi wọ́n wá ní wà àwọn obìnrin náà ni o wọ́n ní wọ̀bí mà yá Rasulullah kí ló dé báwo ju wá ṣe jẹ́ bẹ́ẹ̀ ọ̀sẹ̀ ẹ̀jọ ọ̀kẹ́nu àwọn ọ̀sẹ̀ tó ṣẹlẹ̀ nínú suratul Waqi'ah àgbà tí wọ́n ń káyà pé wọ́n lá nẹ́bì sọ pé ànẹ́bì ń sọ pé àwọn obìnrin pé ànẹ́bì ní arúgbó ní wà lìjẹ́nà inú sábàbù nùsùlù kí wọ́n á kí wọ́n ní àwọn ànẹ́bì kí ló dé sárúgbó òfin ní wà lìjẹ́nà ọ̀rọ̀ níbi wa ni inna ansanna unna insha'an faj'alnahunna abukar pẹ̀tọ́ yìí pé ọlọ́run ó tún wọn dá yóò rí fọ́ọ̀mù wọn sẹ́pọ̀ àwọn ní wọn padà sí wọn dírá kò ní jẹ́ kí wọ́n ti darúgbó sẹ́pọ̀ àwọn ní òní gbádùn àwọn tí ń bẹ́nu àlìjẹ́nà sáà ní ẹ mọ̀ pé yorùbá mọ̀ sọ pé tá a bá dàgbà tán inú èédùn mọ́ torí pé áàrì ẹran àní lè jẹ́ áàrì ibi asfala sáfìlì wọn náà níbi wá ní a ohun tí mo ti ń sọ ni pé àyà pé ọlọ́run ó tún wọn dá táwọn ní ọ wà lọ́dọ̀ pé gbogbo wọn jọ wà ní ọjọ́ orí kan náà urban àti rọ́ọ̀bẹ̀n gbogbo wọn jọ wà lọ́jọ́ orí kan náà ni àti ìyá ìyá àti ìyá tó bí ni àtọmọ tá a bí tó kún kékeré á jọ wà ní the same age ẹnìkan ò ní gbádùn àlìjẹ́nà jẹ nìkan lọ àfẹni tí àjẹ́nà tó bá wà bá tún ga ju tẹlòmíì lọ gẹ́gẹ́ bí àáfàá wa kan ṣe sọ́nú ọ̀rọ̀ wọn pé àlìjẹ́nà tẹ̀ ń wò yẹn o ó ní fàtúlù òhùnmù ó ní wíwọnú àlìjẹ́nà wa fa àlẹ́ dára kí n wọ́n àlẹ́ àdára jìn wọ́n làwọn tí ó wọ̀ náà wọ́n mọ̀ wà nínú ọ̀gbọ́n tó jura wọn lọ ṣùgbọ́n àlìjẹ́nà wọ́n àlẹ́ àdára jìn darajat wọ́n fi ní anáàrù darakat wàlìjẹ́nàtú darajat ọlọ́run tó ga jù òun báwo lọ́jọ́ tọrọ wọ́n fi rí bẹ́ẹ̀ gbóbìnrin lọ́pọ̀ nù náà àwọn àǹfààní ẹ̀kọ́ tún wà nù eléyìí náà ó túmọ̀ pé àsóbìnrin lè gbọ́ ní public place ṣùgbọ́n wáàsí tóbìnrin ọgbọ́n public place àbí pé wọ́n ń ṣèdánilẹ́kọ̀ọ́ obìnrin lè béèrè ohun tí ó yé lọ́wọ́ ọkùnrin àbọ̀mọ̀ akẹ́kọ̀ọ́ kó béèrè lọ́wọ́ àfáà rẹ̀ tí ń ṣàlàyé tálàyé ọ̀wá yé wọ́n ní ẹ̀rí bẹ́ẹ̀ ṣe bí àwọn obìnrin ṣe nígbà wàá bẹ̀ lọ́wọ́ àná ìpínlẹ̀ báwo ló ṣe tó fi rí bẹ́ẹ̀ ọ̀rọ̀ tá ànábì ti sọ ṣáájú nínú àdìsí àkọ́kọ́ ni ànábì ni tùkùsírìnà láàánà ànábì ni a wọ́n mọ́ ṣépè tọ́pọ̀ àwọn obìnrin wọ́n mọ́ ṣépè tọ́pọ̀ wọ́n fi pọ̀ nù náà bákan náà wọ́tàkùfúrìnà àṣírà wọ́n tún mọ́ ṣàìmoore sáwọn baálé wọn àwọn ọkọ wọn àbáwọn tó bá sóore fún wọn bákan náà ni pé máa rọ̀ háìtù mí nà kìsọ́ọ̀tì ákìlì wọ̀dí nìyí at abali lubbi rojuli haasimi min idakun anabi ní bákan náà ni pé èmi ọ̀fẹ́ rí o ẹni tí ọpọlọ rẹ̀ dí tẹ́sìn rẹ̀ dí tọ́yẹ́ pé tòun ti bá ṣe lọ́pọlọ rẹ̀ dí ẹ̀sìn rẹ̀ dí yẹn yóò sì kó dààmú dààbò bá ọkùnrin tẹ́rì rẹ̀ pé tí ò ní mọ ohun tí ń ṣe mọ́ tọ́lámọ̀ rí òní yé pé báwo làá gbà tọ́ pé líle ọpọlọ rẹ̀ líle ẹ̀sìn rẹ̀ yóò fi borí ẹ̀ ń tọ́ lọ́pọlọ lọ́kùnrin àwọn ah, wá ní wà nẹ́bí sallallahu alaihi wasallam àti gbá wọn tó sọ fún wa wọ́n máa nùkṣọ́nù dínìna wà ákìlìna sẹ̀kún wọn ti kọ́ béèrè pé kí ni ó jà wọ ní ànẹ́bí sọ fún wọn ànẹ́bí tó wá fi mí kà á ó túnmọ̀ pé nígbà míì tó ní béèrè bá béèrè béèrè tàbí kó bùkátà fi káṣe síyáàdà àlàyé kò sí ní tó burú mẹ́ wọ́n wá ní wà nẹ́bí sallallahu alaihi wasallam ah, wọ́n ní a gbọ́ wọn èyí tún mọ oore táwọn tó ṣoore fún wọn yálà lórí ọkọ wọn àbáwọn ẹlòmíì èyí tí wàá ṣètò tún ní ọpọlọ wa ó dí ẹ̀sìn wa ó dí ẹ wo sùlùbà nẹ́bí náà àṣàlìbù rasul sallallahu alayhi wa sallam sani mo fi dáhùn béèrè anabi ni alaysa sa'adatul mar'a misla nisfu sa'adatir rajul anabi dojúkọ àwọn náà pé ẹ mọ dáhùn rẹ̀ fúnra yín pé ẹ já jọ eléyìí ni inú àwọn mẹ́tọ̀ tá a fi kọ́ ọmọ lẹ́kọ̀ọ́ nílé ìwé náà a tún kọ́ lọ́dọ̀ àníbi sallallahu alaihi wasallam questioning method pé jẹ́ ń tì í sí ọ pé ẹ̀yin wa ni sékèèsè pé tá a bá fẹ́ ṣe jẹ́rìí báyọ̀ lùkọ́ àti wa nínú suratul Baqara ṣe bí ìjẹ́rìí obìnrin méjì ní ọmọ ṣe déédéé tọkùnrin ni tọ́jú pé obìnrin ẹyọ déédéé kúlìnà ìbálà wọn níbẹ̀ ni wa nẹ́bí kò sí rọ́ńbẹ́ gbèsè wà nínú tá a lófin ẹ̀sìn náà nìyẹn. ni vadalika nínú sọ́ọ̀ni ni eléyẹn ohun tó jẹ́ ó bí ni ọpọlọ obìnrin A yanjú alaye torí pé ara ti lè mọ́ ta obìnrin mi káwa náà ká gbéra wa sípò àwọn tánẹ́bí ń tí ń béèrè tí kúrò wọn ẹlẹ́ẹ̀kejì ni pé tá ẹ béèrè ń pẹ̀ sí alẹ́ ìzà ìzà haadot lam tusọ́lì wà lam tẹ̀sùn ṣé kìí ṣe pé tóbìnrin bá ń ṣe nǹkan oṣù rẹ̀ kò ní í ṣe sọ láti ni tọ́jọ́ pé kódà tó bá parí nǹkan oṣù yẹn kò ní í dá wọn sọ láti padà. bẹ́ẹ̀ ni kò sì ní gba ààwẹ̀ ṣùgbọ́n yóò dá ààwẹ̀ padà torí kọ́ mẹ́jọ pé parí ní ìbéèrè ọmọ pẹ̀tọ̀ ebi náà wọ́n ní kò ní gba ààwẹ̀ kò ní ṣe sọ láti ọlọ́run gún ọ ní sọ láti ìrun nígbà tó o bá ń ṣe nǹkan oṣù tọba parí ẹ̀ ò ní kí padà ṣùgbọ́n kò gùn ọ́ ní ààwẹ̀ ààwẹ̀ Ramadan tọ́jọ́ rẹ̀ yàn iye ọjọ́ tó o bá dí lọ́ọ̀dà padà nígbà táwẹ̀ bá lọ. àníbi ní fàdáàlìkà min nuqsani diniha àníbi ní eléyìí ní tọ́ka dídí ẹ̀sìn rẹ̀ káwa ní wa tètè wòye sí nǹkan ṣàkó àwọn àwẹ̀ ọjọ́ lásán bẹ́ẹ̀ àwọn àwẹ̀ Monday Thursday yamul ithnain wa yamul khamis àwọn àwẹ̀ hayamul bid àwẹ̀ ọjọ́ mẹ́wàá oṣù muharram tóbi bá ń bẹ́ nù kí oṣù àwọn bọ́bẹ̀ bẹ́ẹ̀ bá gba gbogbo mẹ́wàá òun ò ní rí gbà ó túmọ̀ pé ọkùnrin tóun ò ní ṣe ń kí oṣù òun rí gbà káti ẹ̀ pé yóò ramadan padà tí ọmọ lọ sí jábúrú ohun tó dí nínú àwẹ̀ rẹ̀ ṣùgbọ́n àwọn ọjọ́ ramadan gẹ́gẹ́ lọ́la ló fi jẹ́ parí nínú àwọn onímọ̀ tí wọ́n ní tí ọba ní ni obìnrin lára tó bá jẹ́ pé àwọn dókítà kọ̀ fáwọn rẹ̀ pé oògùn tó fẹ́ lò yàrá abẹ́rẹ́ tó fẹ́ gbà yìí tó wo ó kó wọ́n fẹ́ dí àwẹ̀ wọ́n buru kò ọ ohun tó burú ń bẹ̀ ọ̀dà gẹ́gẹ́ bíi hajj náà nígbà tí wọ́n lọ sí hajj tó wá pé oṣù mi lè dé kò tó bá gba bóyá bẹ̀rẹ̀ tí ó ti ní bí aburú kankan sára rẹ̀ láti fi lè ṣe ìbáàdà yẹn tí ò ní tí ò ní tí ò ní di kọ́mọ́ lè ṣe. ká tó padà sí wòye torí pé ọ̀pọ̀lọpọ̀ obìnrin ọmọ wò ah, wa salawatu rabbi wa salamu alayhi. ọwọ́ á ní ẹja sáwọn kó àwọn obìnrin tánibí ń bá sọ̀rọ̀ ń náà lọ́hùn a ọ̀pọ̀lọpọ̀ wọn wọn èé sẹgbẹ́ ọ̀pọ̀lọpọ̀ ọkùnrin títí ẹ̀ ń bẹ lónìí bóyá níbi mímọ́ àbí lọ́pọlọ níbi ìbára rẹ̀ fáṣẹ ọlọ́run wọn èé sẹgbẹ́ wọn ṣùgbọ́n wọn kàǹkà kọjá kan nẹ́bí sallallahu alaihi wasallam kọ́mọ́ lè hazara wọn kọ́mọ́ lè kìlọ̀ fún wọn kọ́mọ́ lè sọ wọn lára pé ẹ dákun ẹ mójútó ohun tí ó lè jẹ́ tó lè mọ́ di ẹ wàlìjẹ́nà tó lè kó yí wọn náà nínú wọn arínú wọn àwọn alimatul fadilat àwọn onímọ̀ ẹni ọlá àwọn taqiyat àwọn olùpáyọ̀ ọlọ́wọ́n ọba àwọn albarot àwọn ẹni re nínú wọn ṣebí nínú wọn la rí ìyàwó Aisha kí àfa àwọn azuri táwọn jẹ́ òye wa pé ìyàwó Aisha ní ohun tí wọ́n há sí ọpọlọ wọn ní àwọn ẹsẹ̀ orin ọgbọ́n tí èso orin kórin bíi tàwọn obìnrin òde òní jẹ́ pé ìbákúba ìdìkudì àwọn ọ̀rọ̀ burúkú àwọn èébú kẹsẹ̀tì èébú tẹ́kọ̀ àwọn ni wọ́n há sórí gbogbo òlu rẹ̀ ni wọ́n mọ̀ àwọn obìnrin ayé ànẹ́bí sallallahu alaihi wasallam àwọn ìṣerú ẹ̀ àwọn tó àwọn obìnrin rẹ̀ wọ́n ní ìyá wa há ohun tí ó tó eighteen thousand láwọn ẹsẹ̀ orin ní lines lines of poems tí ìyá wa Aisha há sórí wọ́n ní ó tó eighteen thousand lines kọ́lọ̀ kọ́ bá ṣe àlékún kẹ́ fún wọn bákan náà nípa àròyìn nípa àwọn lárúbáwá àbáwọn tó ṣẹlẹ̀ àwọn àyàmọ̀lẹ̀ arọ̀d àbáwọn ọ̀tàn kódà ilé ló mú anabi sallallahu alayhi wa sallam anabi máa fẹ́ káwọn ọjọ́ mọ́sí fàájà tìyàwó aisha bó ṣe jẹ́ pé wọ́n kéré lọ́jọ́ oríṣà nẹ́bì tó ń ṣe ọlọ́run àti sọ fúnra wa rí pé nǹkan bí ọdún mẹ́jọ ni wọ́n ní ìyàwó fatima ọmọ anabi sallallahu alayhi wa sallam ni wọ́n fi ju ìyàwó aisha lọ ṣùgbọ́n túmọ̀ pé tàbá fáwọn ọmọ wa lẹ́kọ̀ọ́ gẹ́gẹ́ bí àwọn tíra táwọn ẹ̀jọ̀ ń kà nílé pé iná kẹbíra màá làhù ìlímù ọ̀yin iná iná kẹbíra. ralahu wọ́n ní ilmu ma alukubara pé ẹ̀ ọmọdé tó bá ní ìmọ̀ wọ́n ní òun àtàwọn àgbà ni wọ́n jọ ọmọ rìn wọ́n jọ ọmọ jẹun kò túmọ̀ kí wọ́n ti jọ dọ́gba lọ́jọ́ orí ṣùgbọ́n ìwà arágbàlagbà tí ó bá nímọ̀ à wọ́n ní má ọbẹ̀ pẹ̀lú àwọn kéékèèké ni o tó máa ń sọ̀rọ̀ ọmọ kan wọ́n kó ẹ̀kọ́ máwọn tí ọmọ kan inú fàwákìw tí gbogbo wọ́n ní kí ló gbé yàwó àìsàn sípò yìí gbogbo àwọn táwọn sọ ń pa wọn yìí tó lọ́kọ́ ló ń sọ pé yẹ́rìfà ìlọ olèdínà àmànù minkum wọ́lèdínà útùlẹ̀ ilmà dàrọ̀jáàd torí pé promotion níbi ìmọ̀ lọ́wà pé bóyá àríwò yẹn ilé làwọn táwọn náà ẹjọ́ nímọ̀ ayé tí wọ́n pé ngọ́tọ̀ ọba ká débì káwọn kó ọgbà bsc ngọ́tọ̀ ọba tún ká débì kákó wọn náà gba majesty àfọ̀n eh, ní masters order tọba ká débì kákó di ọgbà doctora tọba ká débì kákó di professor torí pé ìmọ̀ àkàbàkẹ́tì mọ́ gbé ní ìgani irú àwọn obìnrin tá a sọ yíyàwó Aisha wọn ń bẹ àwọn tánẹ́bí adrẹ́s àtàwọn ìyàwó àwọn sọ̀hábà tí wọ́n jóbìnrin àlùbáríkà tánẹ́bí ń fún wọn lára pé hawa ikú tó lè kọ́ di yín tí ò òun ni ọpọlọpọ ìpè àti àìmoore sáwọn ọkọ yín àbáwọn ti ṣe kódà nínú Umu salima tẹkọ wọn bẹnu tó anabi pé anabi ò bú wọn pé ẹ nílà aka ìka anabi ń ṣùgbọ́n níbi ń sọ ohun tí ń ṣẹlẹ̀ torí pé bùkátà nù ilé ọkọ ìmọ̀ ọdún kóbìnrin ó tètè gbàgbé nǹkan àwọn àlámọ̀rí tara rẹ̀ pàápàá jùlọ lásìkò tóbìnrin máa ń ṣe nǹkan oṣù lọ́wọ́ ó ní àwọn ìyípo kẹtí mọ́ ṣẹlẹ̀ sóbìnrin tẹ́ pé ìbínú obìnrin ọ̀pọ̀ kódà àwọn tọ́jú àwọn elmotib àwọn medical doctors wọ́n kọ̀ǹfàmù àwọn ọ̀rọ̀ yìí ìbínú obìnrin ọ̀pọ̀ lásìkò tí ń ṣe nǹkan oṣù tọ́jẹ́ pé àtàwọn ọṣẹ́ inú ilé mi àtàwọn nǹkan mi tí ọmọ ṣẹlẹ̀ sí yọwọ́ masgul pẹ̀lú àwọn sẹ́nu lé iṣẹ́ ọmọ àfọmọlọ́yàn yóò jẹ́ kí àwọn kẹ̀kẹ́ kọ́mọ gbàgbé rẹ̀ ní nuksọ́nù akili tá nẹ́bí ń sọ nígbà táwọn onímọ̀ tí wọ́n ń ṣàlàyé rẹ̀. anabi sallallahu alaihi wasallam àwọn obìnrin retí ń bá sọ̀rọ̀ ní o nínú wọn káwápẹ́ àwa náà tá ń bẹ lẹ́nì àwa tá a jẹ́ àwọn ya wa àwọn ẹ̀gbọ́n wa àwọn ọkọ wa àwọn aya wa ká ní ó gbìyànjú ká jẹ́ kẹ́nu àwọn ẹni rẹ̀. kódà ló mọ̀ kẹ́nu wọn tó ní ha ṣebí nu wa minnal fawati murabbatul ula walana kullu sayani bihum alu wa khadan والله لو أنصف التاريخ أمتنا لسجل المجد عصبا وهو شهران àsìkò nígbà wá láti tún máa tú àwọn eléyìí pé ha àwọn obìnrin rẹ ti lọ ṣùgbọ́n ti bẹ́ẹ̀ wọ́n jẹ́ ni re ànábì tún kì wọ́n nílọ báwa náà ṣe ń kì wá nílọ lẹ́nu. naam ànábì wa muhammad sallallahu alayhi wa sallam gbàtà ànábì wa sọ̀rọ̀ yìí ànábì tó jẹ́ bàbá obìnrin ó bóbìnrin lọ́mọ ó jẹ́ ọkọ obìnrin ó sì ní àwọn ẹ̀gbọ́n ìyá ó láwọn àbúrò ìyá ọláwọn ẹbí bàbá tí wọ́n jóbìnrin kò ń túmọ̀ pé kèsì pàdé bí nfẹ́nu àbùkù kan àwọn obìnrin tí ń túmọ̀ pé mìíràn tẹ́mi náà ń sọ̀rọ̀ àfẹnu àbùkù kàn yín ẹni àpọ́nlé lẹ́yìn obìnrin nígbà tá a bá ti gbéra wa sípò tí Allah subhanahu wa ta'ala ọba tó dá wa tó gbé wa sí tá a kọjá ààyè wa àmọ̀ jẹ́ ni àpọ́nlé láyé àtàlìkìyàmà ni. àlẹ́ mi ń sọ̀rọ̀ yìí báyìí àwọn obìnrin wọn bá bẹ̀rẹ̀ sí í ṣe sàárà kódà àrínú wọn wọn nẹnìkan jẹ́ sáyẹn tó pé ọbẹ̀ yẹtí etí rẹ̀ ó ń kálukú ń bá àwọn góòdù tí wọ́n fi sọ́wọ́ wọ́n sì ń dájọ́ tí wọ́n fi ń ṣe sàrà. kódà níjọ́ náà lọ́wọ́ ní Bilal gẹ́gẹ́ bí hadith yafa ibn Abbas nínú sahih Bukhari níbò míì tí wọ́n ti gbá hadith yafa tó ń jẹ́ one thousand four hundred and forty nine eléyìí lẹ̀ kọfí wà ń bẹ̀ àwa tá a mọ̀ sọ pé hadith kan tó lálàáfíà torí pa afẹ́ sàtakò á hadith ahad ni báwa bá katira débẹ̀ àní wò ẹ̀dẹ́kùn ẹ jẹ́ ká farabalẹ̀ ká má dẹ̀sùn rúfáwọn èèyàn ká pọ́nra wa lé torí pé àpọ́nlé èmi àti wọ níbi ẹ̀sìn níbi ọ̀rọ̀ Umaru kì í ṣe pa jẹ́ kankan àpọ́nlé ara wa lẹ̀sìn Yorùbá sọ pé ewé ní ń bẹ lára aṣu là ń bọ̀wọ̀ kankan bí ọba ṣewé lára aṣu mọ́ yọ dàfàtì ala torí pé kádìsí ọjọ́ àdìsù ahad kò tẹ̀sẹ̀ pé léyè sí àdìsù ahad kò túmọ̀ pé a gbà dànù àwọn tí ò nímọ̀ nípa ẹ̀sìn ni wọ́n mọ̀ ṣe bẹ́ẹ̀ torí pé kí n kọ́kọ́ lè kàn sí ọ sọmọ pé àdìsí nàmàlẹ̀ àmàlì bìnnìyà àti gan inú àdìsí ahad ni ṣùgbọ́n ó láwọn ohun tó ṣẹlẹ̀ tó fi dépò pé ààrẹ nìkan tí ó rọ̀ dànù gbogbo àlàáfíà mi ń ṣẹ̀sìn gbogbo tá a bá ṣe nú ẹ̀sìn ló fi jẹ́ pé àníyàn ni mo ṣáájú sẹ́ẹ̀sìn. sọ báyìí bí wọ́n ṣe mọ́ jó àdìsí papọ̀ ní tó mọ́ fi wẹra wọn ni wọ́n fi mọ́ sọ pé aljamu haula mina tẹ̀rìjì a kó àwọn àdìsí àfi wọn wúra wọn tàbá wò pé ṣẹlẹ̀ ọ̀kẹ́ pàkẹ́rẹ́ ọ̀kẹ́ ọ̀pàkẹ́rẹ́ méjèèjì ló ti lálàáfíà àmọ́ ìtọ́ sáájú àmọ́ ìtọ́ kẹ́yìn wọ́n wá ju wọn pọ̀ mọ́ra wọn. naam nínú asaru mi ibùnú Abbas jẹ́ mádìsí yìí náà tó gbèrò àwọn àlàyé ọ̀rọ̀ yìí wá ọwọ́ níjọ́ náà lọ́hùn Bilal wá ní asọ́ọ̀lẹ̀ pé òun níjọ́ náà lọ́hùn òun ní páàkì àwọn sàárà táwọn obìnrin ń ṣe níjọ́ náà lọ́hùn àwọn obìnrin ṣe sàárà lọ kánrin káwá tètè wòye sáwọn ẹ̀kọ́ tó wà nù hadisi yìí tọ́pẹ́ yọmọ jẹ́ oògùn fáwa obìnrin lórí pé ànábì tí lóbìnrin lọ́pọ̀ nù ná látara àwọn tó mọ̀ sí wọ́n mọ̀ sí pìtọ́ pọ̀ bákan náà wọ́n ń mórè sáwọn ọkọ wọn so kí a sẹ́mi mu níbí ná so kí àwọn ìmáàmù wa kí wọ́n tún tọ́ka bí tábà lọ fún wa. jazakumullahu khairan ọlọ́run bá ní san olùbánisọ̀rọ̀ ní ẹ̀san olóore àti gbogbo ẹ̀yin èèyàn wa nílé kọ́lọ́run kí ó dúró ti ẹnì kọ̀ọ̀kan wa kọ́lọ́run sí àwọn ìyàwó wa àwọn ìyá wa àwọn àbúrò wa àwọn ẹ̀gbọ́n wa lóbìnrin ọlọ́run sí wọn ní olóríire yẹn ọlọ́run má jẹ́ káwọn wà náà àwọn tí ó wọ̀ náà bákan náà nínú àwọn ìbéèrè tí a tún ní fún yín ni pé kí làwọn ọ̀nà àbáyọ àtàpẹrẹ lára àwọn obìnrin rere tàná ọ̀nà wo lọ̀nà àbáyọ fún gbogbo ohun tẹ́ kàkálẹ̀ yìí bákan náà ni pé àpẹẹrẹ lára àwọn tí wọ́n já àwọn obìnrin rere lánàá tó dáwọn níbi lùgbàlàǹgbà lánàá. wọ́n ní kí làwọn ọ̀nà àbáyọ àwọn ọ̀nà àbáyọ tá a kọ́kọ́ wò ni pé ipò wo ni ohun tá ànábì ní káwọn obìnrin ọ jáwọ́ ń bẹ̀ yìí ipò wo ló wà torí pé ọ̀nà àbáyọ ni pé al-ilm kákọ́kọ́ nímọ̀ nípa àwọn tí wọ́n fu alára pé kámọ̀ sí pé ipò wo nìkan yẹn wà nínú ẹ̀sìn gbogbo àwọn obìnrin kákọ́ mọ̀ pé ìmọ̀ ṣépè ìmọ̀ moore ìfojú tẹ́ńbẹ́lú sí àwọn ọkọ wa àbáwọn tí ṣoore fún wa tí ọjọ́ kọ wa àwọn àfáà ni ká lọ mọ̀ pé nínú àwọn ẹ̀ṣẹ̀ gbáǹkọ́gbì lọ́wà ní nkàbá ẹ̀rọ̀sọ̀nù nínú àwọn ẹ̀ṣẹ̀ gbáǹkọ́gbì kílẹ̀mì táwọn iná so inú ẹsẹ̀ gbàǹkọ̀gbì lọ́wà tabakọ̀ mẹ́lẹ̀ á mọ̀ pé ọlọ́run ti ní à ń kìlọ̀ fún yín o ẹ má wọná o torí pẹ́ẹ́nì kí wọn ní wọná àfikọ́jọ́ lórí ibú ọlọ́mọsí wa lórí ibú àìsàn pé tó bá jẹ́ mùsùlùmí ò ní gbére sínú náà ṣùgbọ́n kò sákùnlé ń bi ká wọná ká tó wà lìjẹ́ náà alákọ̀ọ́kọ́ ni bákan náà ni pé àdìsí yìí tó pé ànábì tó fẹ́ fún wa lára ń bi iná tó wá ní ẹ̀yìn obìnrin tàṣọ dẹ́kìnà ń sọ fún wa ọlá ti ń bẹ níbi sàárà ìpè sàárà ń bẹnu tí wọ́n la ni níbi iná yálà ajọkùnrin àbájọbìnrin ṣùgbọ́n tó pọ̀lọpọ̀ wa tá a béèrè ohun tí ń jẹ́ sàárà torí pé láwùjọ wa lénìí kódà tá a fẹ́ lè pé ah, sádìsì yóò fẹ́ sẹ́mọ́ wa lára láwọn tí ń nẹ́lé olóògùn ju obìnrin pọ̀ ńbẹ̀ wọ́n rí yín rẹ́jẹ tó pọ̀ nídìí àdáda lẹ́nu ìdí ẹ̀sìn ẹ̀yin wọ́n rí jẹ àwọn sàárà irísirísi wọn á pé ẹgbẹ́ bọ́ táà ní bá wò ọ̀pọ̀ lára obìnrin tá a bá tiẹ̀ gbé tèpè tá a gbé jùlẹ̀ báwo láti jáwọ́ tó jẹ́ kó n ta níbi tọ́ka lóògùn tá a mọ̀ láti ń bẹ níbi àsọdákọ̀ ó ti ń jẹ́ sọdákọ̀ yorùbá mọ̀ sọ pé náání náání náání òun abá nílà sí kíni làánà ni islam ṣoore fún wa débi pé kọ̀sẹ̀ ìdìgbà tá a bá ní ohun tó pọ̀ rẹpẹtẹ ká tó ṣe sàrà bọ́wọ́ eku wa bá ṣe mọ bẹ́ẹ̀ ni ó ṣe máa fi bọ́jú òun náà ni pé ohun tí ń jẹ́ sọ́dákọ̀ kò ní ẹnu àlá pé iye báyìí lọ́gbọ̀dọ̀ nítorí ṣe sàrà kò sì ní pé eléyìí pọ̀ jù lóbi jẹ́ pàdé sọ fún wa pé èyí tí fi ń kéré nù sàrà òun ni ká tújú ká sí yẹn àtàbásùn ẹni tá a rí jẹ́ àtàwọn afẹ́ dùn ká túra ká sí ká tújú ká sí ànábi tó sọ fún wa ń bomi pé wal kalimatu tayyiba gbólóhùn tó da ànábi ní sàrà ni bákan náà ànábi tó sọ fún wa pé imatatul adha ani tariq ká mú sùtákò lójú ọ̀nà ànábi ní sàrà ni ìwọ́rí ìgò orí èso orí gìkan olówó ó ṣe sàárà tálíkà ó ṣe sàárà tó pọ̀pọ̀lọpọ̀ obìnrin òkúta wa tààrí jẹ yín náà sàárà tí wọ́n ní ó ṣe àwọn kẹlẹ̀ àwọn eléyìí. anabi sallallahu alaihi wasallam wa nínú àwọn tó gánú àwọn sàárà iná ẹni al-infaq min al-amwal nínú àwọn owó ló jẹ́ pé ara yà náà al-Qur'an tọ́lọ́ ni masalu alladhina yunfikuna amwalahum fi sabilillah àpẹẹrẹ àwọn tí wọ́n ń ná dúkìá wọn sójú ọ̀nà ẹ̀sìn ọlọ́run ọlọ́run ní kàmáfẹ́lẹ̀ abẹ́tìn àmbẹ́tẹ̀ sábò àṣànàbẹ́ẹ̀lì fi kulli sunbulati mi'atu aba wallahu yudaifu liman yasha wọ́n ní ìnfàkù nínú àwọn dúkìá sẹ́wọ̀n kò tí ń jẹ́ máàlù kì í ṣe nukud kì í ṣe nakidu kì í ṣe owó kì í ṣe wárakù nìkan gbogbo nta bá ní ó lè jẹ́ àkókò wa lánàá ó lè jẹ́ ọpọlọ wa lánàá torí pé pàtó wọ́n ń dìfà àwọn tí ń jẹ́ máàlù máàlù máàlù gbogbo tó bá jẹ́ pé ń bẹ ní wa náà ní ń jẹ́ máàlù èyí àti mọ́ mi ló fi jẹ́ pé kódà rí nínú àwọn àfáà wa nínú àwọn onímọ̀ tí wọ́n nínú àwọn sàárà tó ga jù òun náà ni ká ná ẹ̀mí wa nínú àwọn àníwá òsọdakọ̀ àfáà wa Ibnul Qayyim wọ́n sàlàyé rẹ̀ nínú níyà àwọn àtàwọn tíra mi wọ́n ní asọ̀mù sọ́dakọ̀ wà àjálùhà asọ́dakọ̀ tó bìlẹ̀ ẹ̀lì wọ́n ní nínú ìmọ̀ wọ́n nínú sàárà tó ga jù lọ́wà èyí tó tẹ̀lé ni asọ́dakọ̀ tó bìlẹ̀ nafs ṣùgbọ́n táwọn míì fi gbọ́lá pé ká ná ẹ̀mí wa torí pé ẹ̀mí là á fi ilẹ̀ tá a fi kẹ́kọ̀ọ́ mọ̀ ló fi jẹ́ pé nígbà míì ẹ̀mí sàárà tá a fẹ̀mí ṣe àti ìmọ̀ yọjọ ọmọ ṣe gbọǹgbà pé èwo lọ̀gánú méjèèjì torí pé ẹ̀mí lèèyàn ní asmu tó ga àti imatu al-aliya lèèyàn fi lọ kẹ́kọ̀ọ́ mọ́ ní wọ́n fi mọ́ sọ pé al-ilmu harbun lil fatal mutaali kasai le arbi lil makani le látàrí bẹ́ẹ̀ lẹ́yìn rẹ̀ látara ìnẹ́mi sójú ọ̀nì ọlọ́run wọ́n ní kódà tó bá yẹ pé yọ la ẹ̀mí wa lọ àfẹ̀mí wa lẹ̀ à ẹjẹ́ wo àwọn tó jẹ́ àwọn obìnrin àná ẹjẹ́ wo Sùmáyà tó jẹ́ Umu Ammar bin Yasir àkọ́kọ́ ṣẹ̀hídà ẹni tí wọ́n pa sójú ọ̀nà ẹ̀sìn ọlọ́run àwọn gbọ́tàn ìbí wọ́n ṣe kirin gbóná tí wọ́n fi parábìnrin yìí kódà àwọn tí ń kọjá ń bẹ̀ wọ́n ni wọ́n sọ fún jọ́nà ọlọ́run pé ha sọ́bùránì ya ala Yasir yá sùúrù ẹ̀ ṣe sùúrù àjẹ́nà náà jẹ tiyín ẹ̀yin ara lè yáàsì wọn ara ìfáàkù anafs fi sabilillahi lélẹ̀ àyà ti wà náà tó ní watujahiduna fi sabilillahi bi amwalikum wa anfusikum dhalikum khayrun lakum in kuntum ta'lamun. eléyìí bẹ́ẹ̀ lẹ́yìn rẹ̀ ni pé a lè ní àkókò wa báyìí sọ fún wa pé àmọ́ nẹ́sẹ̀sìn àwọn tá a lówó lọ́wọ́ nínú àwọn obìnrin náà ara àwọn tí ó fẹ́ra àwọn tí ó mọ gbá mọ́sálásí àwọn tí ó mọ fọ mọ́sálásí sáré tí arábìnrin tó kú lẹ́yìn anabi sallallahu alaihi wasallam tí wọ́n tọ́jú mm-hmm. mọ́sálásí táwọn sọ̀hábà lọ sìnkú rẹ̀ nígbà tá anabi padà gbọ́ anabi kúrò tẹ̀ sọ fún mi anabi wa lọ sí sọ̀láàtì sí lára ní orí tẹ́ tá a fi sọ fún wa pé eléyìí ni àwọn onímọ̀ dúró tán fi ní sọ̀láàtù tó bá jẹ́ tàwátù sùjúdù wà rùkùn òun ni ohun tí ò lẹ́tọ̀ láti ṣe mm-hmm. nínú makbara ṣùgbọ́n láti jáde kúrò níbi fanfa èyí tí fi lọ́lá jù nǹkan tá a bá ráyè a rí i pé àkókò lẹ́nu yìí náà ná kọ̀kọ́ mọ́sálásí. náà anabi sallallahu alaihi wasallam náà àwọn ní ni pé anabi sọ àwọn obìnrin lẹ́sà ó wọn pè pàápàá jùlọ níbi ọ̀rọ̀ sàárà nínú àwọn ní àbáyọ káfí mọ̀ pé torí pé aburú ni ẹni sáwọn olórí ẹni aburú ni láàrin obìnrin síra yín yín pé kí ló ṣe kí ló ṣe jẹ́ni kí o ṣe sẹ́lẹ̀ yóò ní baṣẹ́ wa jẹ́ ọlọ́mọdéṣẹ́ wọ́n bàjẹ́ o. náà wọ́n ní pé wọ́n pé kí wọ́n ṣe sàárà torí pé ni àti rákọ́ọ́lẹ̀ pé sàárà pa àwọn àṣìṣe rẹ gẹ́gẹ́ bí lábẹ́ sí pé nínú àwọn kan ni pé hasanati náà wọ́n fa aṣọ sí sàárà káwá wò pé sàárà tá a tún wá ń sọ yìí náà pa àṣẹ yìí yorùbá sọ pé níbi abá ti kówèrè pé níbi wọn bá ti kówèrè pé ni wọn ti ṣe kíni ni wọn ti gbọ̀n sẹmọ pé ẹlòmíín bẹtẹ pé ọkọ rẹ náà lọsàn ìmoore sí òun ọkọ rẹ fara sí gbogbo ẹ sí fún kí ló ṣe náà ni òun fẹ́ jẹ́ kànúdù aláìmoore nínú obìnrin Ọlọ́run ti júwe pé inú àdámọ̀ ọmọ yẹn gbọ́tẹ̀ nìkan ju ẹnìkan lọ́nà ẹ̀dẹ́ yẹn òní innal insana li rabbihi lakanud sọ pé sọlọ́ọ̀n tó dá wa gan ẹlòmíín àkọlọ́kọ̀ òmóore níjọ́ tá níbi wa ń ṣe wá sí nínú àwọn obìnrin tó jókòó ń jọ́nà lọ́hùn iná ẹ̀ ni Zainab tó jẹ́ ìyàwó ibn Mas'ud Abdullahi ibn Mas'ud radiyallahu anhu ìyàwó Zainab yìí wá dìde nínú àwọn ìyàwó àwọn sọ̀hábà ó wá dìde wọ́n wá lọlé wọ́n bọ́ sínú àdáká wọn wọ́n mú góòdì wọn wọ́n mú fàdákà wọn wọ́n máa wọn aṣọ wọ́n wá gbé kẹ̀tíkẹ̀tí pé èmi náà lọ́n ti sàárà torí pé nfẹ́ wọná kí báwo la fẹ́ ṣe ànẹ́bí ni a ti sàárà ṣe ànẹ́bí lélẹ́yìí táfi wá mọ̀ pé ńgbà mi ń bọ láti bẹ̀rẹ̀ sàárà ni mo fi níbi àti kówé pè láti gbọ̀n torí pé ń bẹ́nu obìnrin ọlọ́run kí ọ ọkọ rẹ ò ṣe ìwọ̀nba tó ṣe náà ò fi yìn ó ti ń kọdí àlìjẹ́nà rẹ látara rẹ̀ ó ṣe pè fún ó ṣe pè fáwọn ọmọ rẹ ará àdúgbò èpè náà ni àṣẹ dàwáhù kàfíkà àṣẹ òògùn rẹ gẹ ọwà lẹ́gbẹ̀ẹ́ rẹ̀ ń tọ́ ń wá lọ Sókótó ọwà lókun tòbí rẹ̀ bí wọ́n ti ẹ̀ wọ́ Sókótó náà òun wá kókó ń mi ṣe sàrà afáwọ abdullahi bin masud wa pàdé rẹ̀ pé nbọlọ́dà ó ní anabi ó ṣe wáàsí fún wa ní eid ìwọ àlọ́ ń ṣe sàárà kó torípa anabi ní àwa la pọ̀ nù ná torípa àmọ́ sẹ́kì ọ̀pọ̀ àìmoore tọkọ wa bá ṣe fún wa àbáwọn ẹlòmíì tó ṣe dáadáa fún wa ọwọ́ ní a ṣe sàárà ìwọ àlọ́ ń ṣe sàárà a afáwọ abdullahi bin masud ní irọ́ o sàárà tó ń gbé lọ yìí èmi ọkọ rẹ àtàwọn ọmọ rẹ alẹ́ tọ́ sí ju kó gbé lọ fárá àtà lọ. ìyàwó nírọ́ o ata asalu rasulallah sallallahu alayhi wa a ìyìn lè gbé fún yín ìyìn fún yín torí pé ọlọ́run ní kíyàwó lówó onídùkìá ò ní wọ́n sàrà fún mi. ṣé wọ́n mọ̀ pé wọ́n olówó lọ́wọ́ ọtọ́rọ̀ kadà fọkọ rẹ pé kọ́ sanwó rẹ̀ díẹ̀. ẹ mọ rẹ̀ díẹ̀díẹ̀ instọmẹǹtì subhanallah bàbá ọmọ rẹ̀ ọkọ rẹ̀ ẹ ń pé tọ ọba paasi lọ́dọ̀ rẹ̀ alijanna rẹ̀ mi torí pàdé mi sọ fún wa pé ìsàsọlẹtìlẹ a wà á ti fárjà a wà àti àníbi ní bá kí òun kírun wákàtí márùn rẹ̀ ó ní ọlọ́run ọ̀sọ̀ fún ọkùnrin ọgbẹ́ni àkíyàwó ọ̀sọ̀ pé ọyà kọ́ wà àlìjẹ́nà lójú ọ̀nà tó bá gbà wù ojú ọ̀nà tó bá wù nǹkan gbà wà àlìjẹ́nà ó tún wọ̀ pé wà ilá àlìjẹ́nà rẹ torí pa níbi sọ̀fọ́ kan náà àwọn obìnrin pé ọkọ rẹ tó ń wò yẹn o òun ni jannatuki wà naruki òun ni nẹ́rẹ̀ òun làlìjẹ́nà rẹ ṣùgbọ́n ọkọ náà táwọn ń sọ yìí náà ń kọ́ obìnrin míì kówó kóun fẹ́ omi ọtí ẹ̀rọ alẹ̀ ọ bẹ̀rẹ̀ lóòótọ́ ṣùgbọ́n ẹ̀kún òun lọ́fẹ́ kọ́lé gbogbo ayé ni gbogbo ojoojúmọ́ wọn ra símẹ́ǹtì wọn rí foundation parí ìwọ náà la múnibú ni wọ́n ní wọ́n pe ẹran ẹ̀bí yẹ ìbí yẹ fọ́ lójú ẹran ẹ̀ náà fọ́ lójú táwọn tó bá ẹran ẹ̀bí yẹ bá jẹ nǹkan tó bá ní a ìwọ ẹran afọ́jú yìí ìbí yọ yàrí pé a ẹ̀ ń pè òun láfọ́jú òun tí a ti sọ ni pé ìwọ ẹran tó fọ́ ní ojú yìí kìí ṣe pé ìwọ ẹran tó polówó rẹ afọ́jú ló ní ọ amúnibú lọ̀pọ̀lọpọ̀ ọkùnrin míì náà ọlọ́run kó tún mi ṣe kó tún wọ náà ṣe náà àwa ní irọ́ ìlẹ̀ kó sàárà yìí fún yín àfìgbà tá a bá dọ́dọ̀ ànẹ́bí sallallahu alaihi wasallam à ìyá wa yìí bá gbọ́nà ọ̀dọ̀dọ̀ ànẹ́bí ọkọ náà ní ẹ lọ lọ́dọ̀ ànẹ́bí ńgbà ọ̀dọ̀dọ̀ ànẹ́bí sallallahu alaihi wasallam ọba Bilal lẹ́nu ọ̀nà ó ní salamu aleykum wa rahmatulahi wa barakatu Bilal dá lóhùn ó wá béèrè pé ta ni ẹ̀kọ́ tó wà nínú eléyìí náà wọ́tọ́ bá kẹlẹ̀ kútó àbí àbó pé fóònù ó ń fóònù nínú adábòlù hátìf ti eh, bàbá wa Bakr Abu Zaid àbá wa nínú mímọ́ àti adabu salam ìpín pàtàkì ọba kẹlẹ̀kùn yẹn torí salamu aleykum tó wá ní wà aleykum salamu tàrà wákàtú tó wá ní ta ni àyesọ pé mi àyesọ pé mi torí pé wọ́n ní gbólóhùn yẹn bẹnu gbólóhùn tí Fir'aun wí tó kóba òní ana rabbukumul aala àwọn bá fi ana ana ana bẹ́ẹ̀ bá máa wí gbólóhùn yẹn èmi èmi èmi tó ń pè ní ànàníyà àmì ìjọra ẹni lójú ni ọ́ da kọ ara rẹ ni tó máa ń bí ọkùnrin talẹ́ntì ń pè ẹ̀ẹ́dẹ̀ wájú ìmọ̀ òun mi ni ẹ̀dẹ́kùnrin náà ẹ̀kọ́ ti Islam ti kọ́ wa lélẹ́yìí tí òfin ni mo díjà rẹ̀ láàrin wa أعلم bi نعم، na'am ọwọ́ ní èmi zainab ni ìyàwó ibn mas'ud imratu ibn mas'ud ẹ̀kọ́ wa ń bẹ̀lẹ̀ nípa kókó wa ti lọ níbi ọ̀rọ̀ pé ǹjẹ́ a lè kó obìnrin ní mrs lágbájá tí ò ní jókòó ọba rẹ̀ àbí ó lè máa jẹ́ ókọ ọkọ rẹ̀ tí ẹ kó yọmọ jẹ́ mrs ẹ̀ ń bí yìí pé ana zainab murata ibn mas'ud àwọn àfáà ṣe àwọn àlàyé lórí rẹ̀ naam bilal wa lọ bá anabi sallallahu alayhi wa sallam wípé wa anabi yẹn lálejò ṣe kọ wọlé anabi ni tani anabi oní zainab ni wọn sì ní jọ́nà ẹ̀ lọ́hùn àwọn zayanib tí ń bẹ́ ń lu mẹ̀dínà tó méje jámù ò zainab nìyẹn pàtó wàá sọ fún anabi bẹ́ẹ̀ pé zainab ni bọ́sẹ̀ wàá sọ anabi wa ni zainab wo ni o òun náà tó sọ fún anabi pé zainab ìyàwó ibn mas'ud nígbà tó sọ bẹ́ẹ̀ fún anabi sallallahu alayhi wa sallam fatabassama rasulullah sallallahu alayhi wa sallam anabi bá bú ẹ̀rín bàtà nẹ́bí sallallahu alaihi wasallam ń bó ẹ̀rìn ọwọ́ wọlé ọwọ́ sàlàyé fún anẹ́bí pé báyìí báyìí báyìí ló ṣẹlẹ̀ mọ́nífẹ́rẹ́ sàrà ọkọ mi ní nkó wa anẹ́bí wa sọ pé zawjuki wa waladuki ọkọ rẹ àtàwọn ọmọ rẹ tó kótó bá ti gbé fọkọ rẹ ó túnbọ̀ kó àwọn ọmọ rẹ ló gbé fún anẹ́bí ni ahaqqu man tasaddaqti bihi alayhi àwọn lẹ́ntì fi lẹ́tọ̀ọ́ síjú àwọn lọ́wọ́ àwọn best position tẹ́ kó gbé sàárà rẹ fún mọ̀wùlẹ̀ gbé lọ́ta tó fi jẹ́ pé tóbìnrin bá lówó níbi ìlànà àfa àti mújáde pé tóbìnrin bá lówó tọ́fẹ́ yọ sàká tọkọ rẹ̀ ti jẹ́ tálíkà olòṣì tí ò ní nǹkan kan obìnrin lè yọ sàká fún ọkọ rẹ̀ ṣùgbọ́n ọkọ ò lè yọ sàká àti fún obìnrin fún ìyàwó rẹ̀ a rí i pé ẹ̀kọ́ nì lára àwọn sọ̀hábọ́ tó pé a ti sàárà sílé ajé àdára nílé dára níta gẹ́gẹ́ bí àkókò wa ṣe rí so ibi tí a fẹ́ dúró lẹ́ni nì tá a tún fi tẹ̀síwájú nípa pé ìròyìn wo wà láwọn tí ó gbọ́rú ọ̀rọ̀ tá nẹ́bì sọ yìí àwọn sifatul mu'minat tí wọ́n tẹ̀lé rú ọ̀rọ̀ yẹn tẹ́kọ̀rọ̀ ohun tánàbí sọ wọ́n lè fasọ wọn ti sàrà wọ́n lè fi dúkìá wọn ti sàrà wọ́n lè sọ ẹnu wọn òní mọ́ sépè wọn òní yálà ìmúre sáwọn ọkọ wọn láti ní bùkátà sí pé àwọn obìnrin wo làwọn ní wọn báyìí táwọn ní ó sì wò ó pé ha ìní gbẹ̀yìn bí ọ̀rọ̀ anabi sallallahu alayhi wa sallam so ibi tí a dúró lé nínì nǹkan àfi umar bakiya a máa tẹ̀síwájú ní pẹ̀lú gọlọ́ọ̀ ní àkókò náà lọ́la. jazakumullahu khairan fún àǹfààní àwa tí ń lọ ní inú àwẹ̀ ní ojoojúmọ́ tí ó padà di ẹ̀ẹ̀kan lọ́sẹ̀ nígbà tí Ramadan bá lọ tẹ́bí ìṣe wa account number wa ni zero zero zero five one zero three one seven nine zero zero zero five one zero three one seven nine eléyìí ni account number wa ní Jaiz Bank àwa tí a wá ní ìbéèrè kan àbí ìkejì lórí àkòrí ọ̀rọ̀ wa zero nine zero seventy seven seventy one eighteen eighty one èèyàn mọ̀ kò sí. bákan wa orúkọ wa. waaleykum salaam wa rahmatulah wa barakatu. èmi nìgbàlẹ̀ bẹ́ẹ̀ lẹ́sàkẹ́. náà mi béèrè yín. nípa obìnrin tó bá ní mọ̀ tó lè ṣe wà sí ìsàpàǹgbà àdúgbò lè ṣe wà sí. alhamdulilah ní ṣókí ni pé kọ̀lẹ́tọ̀ so a ti gbọ́dọ̀ bẹ́ẹ̀ náà tí ọfẹ́ jogún kókún tí ọmọ pa ìtàkìtàn ni pé pẹ̀lú ògbó ọlọ́run tábàdé bíi sifatul muminat báwo lobìnrin ti lè lo ìmọ̀ rẹ̀ àwọn ọ̀nà tóbìnrin lè gbà lo ìmọ̀ rẹ̀ irú ìyàwó àìsàn àwọn ọ̀bọ fún àdírẹ́sì obìnrin ní pọ àwọn ọkùnrin ní public báwọn yẹn sọ̀rọ̀ ẹni tó bá rí kò mú wáyé ọgbẹ́bù pé nínú ìyàwó sọ̀hábà ọbọ̀ ta ní gbangba tí ń ṣe wá sí nínú tíráàtàn yóò tó bá wà á fún tọ̀hún bóbi ń ṣe lè lo ìmọ̀ rẹ̀ a rí nínú àwọn obìnrin báyà ọmọ afáwa Sa'id ibn Musayyib kọ́ yẹn tó yẹ pé àwọn làwọn kọ́ ọkọ wọn wọn wọn ti kéwú. àwọn obìnrin àwọn àlàyé tó bá yẹ pé ó làmọ́lẹ̀ bíjọ́ anabi wa sọ fún pé tọba awọ ẹtọ sọ kọ wa kí òwú bọ anabi wa ń fi ìsára sọ bí wa kọ yé anabi wa anabi wa náà kọlọ bá yàwá yàwá yàwá sọ fún pé ó kí òwú bojú ara rẹ nígbà tí ọba gbẹrẹẹdì kẹkẹ wa òun lọ wá sàlàyé torí pé yóò wíwo lẹ́nu ọkùnrin láti sàlàyé rẹ àwọn àyè táwọn obìnrin wà ní pé àwọn ọ̀rọ̀ tó bá tóbi díẹ̀ díẹ̀ láti àdírẹ́sì fọkùnrin tí wọn níwò pé àáfà yíya sa obìnrin wà nípò rẹ pẹ̀lú ògùn Ọlọ́run nígbà tá a bá bọ́ síbi ọ̀rọ̀ nípa sifatul muminat àmọ̀gbọ́ ẹ̀ ṣùgbọ́n kọ̀lẹ́tọ̀ kọ́tà án. bí a sàmà aleykum sa. aleykum sa ẹ káàárọ̀ sa akó ètò umar abdulrahman láti Ṣakí. naam umar abdulrahman láti Ṣakí naam. bẹ́ẹ̀ni umar abdulrahman láti Ṣakí. naam ẹ̀yìn ìbéèrè mi ni pé ẹlẹ́kọ̀ọ́ àwọn tó máa ń fi agbọ́kọ́ wọn láwọn obìnrin tó máa ń fi èékánná ṣe menstruation. ẹlẹ́wọ̀n kí ni ìdájọ́ sẹ̀ríà islam àdẹ́ńtì kíní yẹn ń bẹ nínú sẹ̀ríà. ṣé ìyẹn fi wọn wọn yẹn ṣé ṣé ti mọ àwẹ̀ wọn. naam naam naam naam ẹ bá kókó wá ni pé bẹ́ẹ̀mi ṣe kéré lọ́jọ́ rí máa sígárì sí ni àti rí àwọn ṣùgbọ́n bọ̀ jẹ́ pé ohun tí sẹ́yà gbé kalẹ̀ ni pé ìjáde ẹ̀jẹ̀ yẹn látọjú ara òun ni ẹ̀tìbáàrù tí sẹ́yà ní láti pé mọ́ kírun mọ́ gbààwẹ̀ mọ́ sọ àwọn sẹ́ẹ̀sì pé lórí èékánná yẹn ikẹ́ ń rí àmì lásán àwọn tó bá jẹ́ àwọn dókítà tún lè mọ bóyá yóò àfẹ́tì kò àfẹ́tì ẹ̀ ṣùgbọ́n a kò ní lo ìdájọ́ pé báyà òun ò ní kírun òun ò ní gbààwẹ̀ nígbà tẹ́ jẹ́ òtórí pé al-kharij min as-sabilayn òun ni bí èékánná rẹ bá pọ́n láwọn àkókò yẹn kò túmọ̀ pé kò ní gba ààwẹ̀ àbí kò ní ṣe sọ̀láàtì ọlọ́run fún un ní fírídọ́ọ̀mù nìyẹn torí pé inú ètò ọlọ́run ni pé yàhálùkù máa yàṣẹ́ wọ́n yàtàrù kódà arúgbìn mi sọ pé ẹ̀ẹ̀kan lọ́dún ní mọ̀ sí menstruation so bí èrè ṣe jẹ́ nìyẹn. báàsì wáyé láti ọ̀kàkà. naam ìbéèrè yìí. láti ọ̀kàkà naam. Wàlẹ́kùn sálàmù àti rẹ̀. Àfáàjì Ibrahim láti Ọ̀kákà. Náà àfáàwà Ibrahim láti Ọ̀kákà náà. Ìbéèrè tèmi ni pé ṣé ọkùnrin bá tọ̀ bá rí nǹkan ẹranko lójú ara rẹ̀? Ṣé ó lẹ́tọ̀ọ́ sí àti wẹ jẹ́nẹ́bà ni àdúgbò ló máa ń. Náà wọ́n ti ọkùnrin bá ṣẹ̀yọ́ tọ́tọ̀ bí wọ́n ṣe wí lẹ́yìn ìgbà tọ́tọ̀ tí wọ́n wá rí nǹkan funfun lójú ara sọ́lẹ́tọ̀ àti wẹ jẹ́nẹ́bà kò lẹ́tọ̀ kò sí jẹ́nẹ́bà eléyẹn so kọ́dọ̀ ọ̀sẹ̀ yìí mọ̀ ṣẹlẹ̀ sí àfáàwà Ali radiyallahu anhu pé bóyá àwọn tiẹ̀ ń táwọn bá rí obìnrin wọ́n bèèrè lọ́wọ́ ànábì ànábì sallallahu alaihi ni kí wọ́n kẹ̀ máa fọ abẹ́ wọn nù kí wọ́n sì máa ṣe àlùwàlá so eléyìí kò bùkátà sí pàǹwẹ̀ jẹ́nẹ́bà. naam nígbà tí a sì ń retí ẹ̀kọ́ ẹ̀yìn ìyẹn wa nílé náà pẹ̀lú àwọn ọlọ́run ẹ̀rọ ọlọ́run kan bẹ tó jẹ́ pé wọ́n ti ní kòkòrò ní lọ́dọ̀ wa láti bí ọjọ́ bíi mẹ́ta sẹ́yìn ti àti ìrìkú wọn pè padà ààrẹ tí ó kọ wọn máa bákan náà màmá wẹ́rẹ́ láti ìlú ràwọ̀ láti àná làwọn náà ní kòkòrò kan lọ́dọ̀ wa then ọmọ eh, abrahamu kan láti sàkí tí pè yín náà àwọn náà ní kòkò kan ní ọ̀dọ̀ wa bíi àwọn ìlànà ìṣùbáhánì ó dàbí nọ́mbà tí a pèsè lẹ́yìn ètò zero eight one eighty seven ninety nine sixty one eighty nine zero eight one eighty seven ninety nine sixty one eighty nine àwa tá a bá ní béèrè àbí àwa tá a lẹ́bùn lọ́dọ̀ wa nọ́mbà yìí la pèsè lẹ́yìn ètò náà a ti padà sórí ètò tó ẹ ti wà pẹ̀lú wa. Naam. Ẹ ti wà pẹ̀lú wa o ojú òpó ni ó ń ṣe mọ̀nàmọ́ná báwọn kí ádàkù kí á mọ̀ bínú. Naam. Assalamu alaikum. Wa alaikum salaam wa rahmatullahi wa barakatuh. Tàbíjà tó láti ṣe lọ́pàá jù. Naam, ìbéèrè yín. Ìbéèrè mi ni pé ẹni tí àbájọ ń gbàyàn tó jẹ́ Mùsùlùmù, ẹ̀yà gbé ara wa tí ìṣòro ń jẹjẹ, tí òsì gbóúnjẹ fún, irú sẹ̀rí àwo ni ẹnìkan wá lóúnjẹ kò gbé oúnjẹ kan rẹ ẹ so sẹríà rẹ náà ló pé ó fi oore lura rẹ ó fi oore tí ń bẹ níbi ká máa bọ́ yẹn kódà àwẹ̀ ń bẹ àwẹ̀ òsì ẹnìyẹn fi du ara rẹ̀ kò sí pé bẹ́ẹ̀ nìkan ọlọ́mú tí ó jẹ nìyẹn yà pé sẹ̀ríyà rẹ̀ ni sẹ̀ríyà rẹ̀ ni pé ó rórí ire ńlẹ̀ ó lóun ò ṣe ṣùgbọ́n àtàbá ń bẹ ní ẹ̀gbẹ́ nìyẹn a lè ṣe ní tẹ̀rẹ̀gì á bá a sọ̀rọ̀ a ṣe lójú kòkòrò àti ṣe nǹkan yẹn torí pé nínú àwọn kẹtí wọn kọdí náà jẹ́nẹ̀ lòun náà wà á lè fi méjìlá mú bẹ́ẹ̀ ó ní wàlá yahudu alayatu amil miskin aya kura ni pé wọn ò ní tiẹ̀ pàkẹ́kẹ́ ara wọn ò ní pàpẹ́ láti mọ bọ́ àwọn tí ò rí jẹ atọ́ra aya míì náà torí wà látọ̀ adúnà látọ̀ hamil miskin so ọlọ́run kí ọba wa tún ẹni náà ṣe ẹni náà tí ẹ mọ ẹni yẹn ẹ dákun ẹ súnmọ́ ká tún ṣe ń bẹ lórí rẹ fẹ́ àwa náà ta béèrè béèrè àti rẹ tó ní ẹni tí òórùn jẹjẹrẹ lẹ́gbẹ̀ẹ́ tí ò gbé fún. jazakumullahu khairan bẹ́ẹ̀ òní láyé tààlà títí ọ̀la tí a tún mọ pàdé láfi ń sálámù sí wa pé subhanaka allahumma wa bihamdika shara la ilaha illa ant astaghfiruka wa atubu ilaik assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. a'udhu billahi minash shaitanir rajim. بسم الله الرحمن الرحيم هو الذي أرسل رسوله بالهدى ودين الهك ليظهره على دين كله وكفى بالله شهيدا يا رب إن الهدى هداك آوايا تك نور تعدي بها من تشاء ربك نور تعدي بها من تشاء